لبسلنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عيني وزير لساني هارون أخي أشهد به أمري وأشهد به أمري لنسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنا بنا بصيرا قال قد أوتيت سورة يا موسى بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة قل هي للناس والحج وليس البر بأن تأتي البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله يحب المعتدين نعم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر ومن اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تحتلوا إن الله لا يحب المحتدين Náà, adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run. A sọ̀rọ̀ ìyá àti ìjẹ fún ànábì wa Mọ̀hámàdì sallallahu alaihi wa sallam abẹ́ ọlọ́run bí a fẹ́ súnmọ́ àsìkò táàmà wá wá ṣe kùn ọlọ́run oore tó wà ń bẹ̀ ó ti lọ lọ ẹyọ kan tó ní orí gbogbo ẹgbẹ̀rún oṣù lọ ó wà nínú ìlú mẹ́tàlá tó kù àwọn abẹ́lọ́ ìjọ tó rù náà wọ́n bá jẹ́ ọlọ́run wá ṣe kò gẹ́ rẹ̀ gbogbo tó lè fa káàrẹ́ oṣù wá ọlọ́run mẹ́jẹ̀ káàrẹ́ oṣù wá òòrùn ọlọ́run mẹ́jẹ̀ á sùn áyà 190 ládúró sí lọ́dọ̀ ọ̀dúnmọ̀ torí a ò ní ṣe tẹ̀síìrì ní sátidé àti ọjọ́ sunday áyàtà wa fẹ́ bọ́ sí ọjẹ́ continuation ìtẹ̀síwájú lórí áyà 190 èyí tà ń túbọ̀ sórí àwọn àlàyé tí àwọn àpá tí wọ́n ṣe lórí ẹ̀ àwọn àlàyé yẹn pọ̀ bákan náà a tún padà yọ nínà àyà àwọn àǹfààní wo láàrí ìgbìmọ̀ níbẹ̀ ṣùgbọ́n ẹ̀já tó àyà nínú àyà 190 ọlọ́ni wà kọ́ ti lú bí sẹ̀lí alẹ́bí yóò kọ́ ti lú náà kọ́ òun wọ́lá àtàtàdù ìrìnlẹ́wọ̀ aláròyìn tó lóyún ọ̀tà sí i. ọlọ́ni ẹ̀ láwọn tí wọ́n bá ń gbógun sí àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n láwọn ọ̀fẹ́ kí ẹ̀sìn ìsìláàmù kọ́ máa lọ sókè àwọn ọ̀tá ọlọ́run gbà ní ìta kékeré kan wá àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n láwọn fẹ́ kí ìsìláàmù ò parẹ́ ìsìláàmù ò lè parẹ́ láíláí tó rọ́lọ̀ lọ́sà ní ìsìláàmù ni wà láìsí ọlọ́run ìsìláàmù tó rí billion not even billion trillion owó táwọn ọ̀tẹ́ ẹ̀sìn ná lórí pé ẹ̀jẹ̀ adẹ́sìn owó yẹn pọ̀ àti rí irú ẹ̀ tó fi tú rọ̀mọ̀dọ́ náà jù torí ọ̀rọ̀ istishraq àwọn mùsẹ̀ṣìrìkù torí wọ́n tó jẹ́ student mo fẹ́ kọ́ ọgbọ́ yé lónìí tọ́lọ́rọ̀ lọ́wọ́ ní kí wọ́n lóòdè tó bá dọ̀la kámọ́rò pé ẹ gbogbo nǹkan ọpọlọ rẹ̀ lè mọ́ ti gbé torí nǹkan mi sọ́pọlọ rẹ̀ ọba ti gbé á sọ ṣùgbọ́n o ti gbọ́ rí níjọba ọba wa dàgbà sí pé àà sáà bẹ́ẹ̀ sọ o <clears throat> nígbà tá a wà ní mùsùlùmí ọwọ́ àpadà understand mo lè sọ fún ọ pé àìmọye nǹkan ni mo ti gbọ́ ní tẹ̀sí nígbà tí mo wà ní sẹ́kọ́ndì sùn mo kẹ̀ gbọ́ ọ lẹ̀ ní lẹ́tà ló tó rí mi nínú ìfẹ̀mí ayé mo lè sọ pé tẹ̀fíìrì tí mo lọ jù láyé mi tẹ̀fíìrì mẹ́rin ni halkọ tẹ̀fíìrì yà nínú mẹ́rin méjì ni mo wá lọ jù nínú méjì ẹyọ kan ni mo tún lọ ju kejì lọ sọ́wọ́n ní gbogbo àwọn tẹ̀síìrì tí wọ́n sọ yìí àti kékeré sì ń tí ìmọ̀ kí ó pọ̀ fún mo ti máa ń lọ ah, mo tún rántí mo tún rántí tẹ̀síìrì karùn-ún ni tí n bá tẹ̀lé dájú mi lọ ṣọ́ọ̀bù níbo ti tẹ̀síìrì akẹ́lápá bàbá bàbá akẹ́lápá ti kúrò ìkọlọ́kọ̀ ọ̀rùn nínú àwọn tàfàásìrì táa máa ń lọ tẹ̀síìrì àfáwà ní muslim ìsáà Sulaiman wọ́n jẹ́ ìsáà ṣùgbọ́n àfáàtọ̀ kéèkéé ara àwọn jama ìsìláàfù kí jama bàbá bá ní ilé wò òun ni wọ́n kọ́lọ̀bá lè pọ̀ kẹwọn àwọn náà tó kú mọ́sálá sọ lẹ́gbẹ̀ẹ́ bí ìlú sílíìmù títí ìbìkátà ti ó ní yọ ọjọ́ máa fi bẹ̀ láàbá wa lọ tẹ̀síìrì fẹ́. tẹ̀síìrì kan náà bẹ̀rẹ̀ lẹ́ta Imam Abdul Gafar mẹ́mbà ìsìláàfù sí làwọn náà bàbá náà ti kú ọlọ́ba nìkan kan. ṣùgbọ́n lẹ́tà tẹ̀síìrì lẹ́jì tí mo wá máa ń lọ tẹ̀síìrì bàbá wa ní máa dùn láàárọ̀ jù mo lọ fún fànàwá yíyàsì àti tẹ̀síìrì sheikh isa akíndélé sọ̀là òtí tẹ̀síìrì méjì yẹn ni mo lò nínú ìsinmi ayé nínú méjì o mo wá lọ bàlájì isa akíndélé jù sọ́wọ́ ní bàbá wa ní máa dùn ọlọ́run bá ní sọ̀rọ̀ kẹwọn àìmọye nǹkan bàbá máa dùn sọ̀rọ̀ nígbà bá wà ń lọ máa dùn kò yé mi dẹ́sẹ̀tì pé mo ti máa kéwú àìmọye nǹkan ní sẹ́ẹ̀sì tó akéjọ́rẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn sọ fún òye mi lọ́kẹ̀ ń bọ́ lẹ̀ lẹ́gbà gbà máa wá débi lè lọrin tíbi náà tó wá ń ṣe rìsáàtì àwọn kankan wáyé sí ilé ṣùgbọ́n wọn sọ́rọ̀ bá ní olè farabalẹ̀ àwọn kankan yìí o à ń sọ pé àwọn ọ̀tá ìsìláàmù ọlọ́run ni wà kọ́ sí ìlú fi sẹ́bí lílà alẹ́ bí ìnà yòókọ́ sí ìlú náà fún wọ́lá tààtàdù iná lọ́la yọ ìbò ọ̀rọ̀fẹ́ bí sọ́rọ̀ àwọn tó wá ń gbogbo tìwáyì kèé ṣe ìbọn àpàdá nìkan wọ́n lò wọ́n lo ìbọn àpàdá wọ́n lo weapon of mass destruction bí wọ́n ṣe lò ní Yugoslavia wọ́n lò ó ní Afghanistan wọ́n lò ó ní Palestine wọ́n lò ó ní Gaza àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tún lò láwọn ìlú mi wọ́n pa mùsùlùmí ìlú thousand pé alẹ́ àwọn ọmọ apáyé wọ́n tó wá rò pé kò rọrùn káwọn ọmọ gbogbo oní tán wọ́n tó wá ní àwọn èdè míì tó orí wọ́n tó ọba fẹ́ jẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ gidi yóò ní kọ́ ọ̀bárabalẹ̀ nínú àwọn ète tí wọ́n ṣe wọ́n gbé àwọn èèyàn kan dìde sórí tí mò ń sọ fún yìí tí ìdí ìṣèlè nu ara ń táwa ṣe yunifásitì nìyẹn ara ń tá a ṣe ní masters level òun ni sórí tí mò ń sọ yìí gan àwọn mélòó àwọn lecturers wa gan wọ́n wà àbọ̀tẹ̀ àwọn làwọn orientalist sí researchers pure researchers àwárí wọn sí researchers tó fẹ́ fọ́ ìpè scholarship ṣùgbọ́n àwọn àbìkọ̀ ọ̀kan tọ́lọ̀ ń ti lò wọ́n iṣẹ́ tí wọ́n ṣe yẹn tí wọn ò bá ṣe àwọn nǹkan dáa jù bẹ́ẹ̀ lọ àwọn míì máa ṣe àbọ̀ṣe à ń pa àwọn kan ní mọ̀tẹ̀ṣirikúùd mímù sin pa ṣe rọ̀ ọ̀ mọ̀sẹ́ṣírík mọ̀sẹ́ṣíríkú náà jẹ́ ìsọ̀tún bẹ́ẹ̀ fọ́ torí ọlámọ̀ tí jẹ́ mọ́ṣíríkù ibi tó rẹ̀ ṣèké ni tó ti yọ àwọn ará ìsìn àwọn mọ̀sẹ́ṣíríkú òun làwọn èèyàn kan tọ́já sí pé láìsú bí mùsùlùmí náà wọ́n èé ṣe mùsùlùmí wọ́n wá gbé wọn dìde fún ìdú wọ́n gbé wọn dìde fún kíni líyàtà aláàmú ìlú màdínì hapkon máàrífà wọ́n gbé wọn dìde kán lọ kọ́ ìsìláàmù kán májídò fàámàkú ìlú ọgọ́tìlà àrùbíyà wọ́n jẹjọ gan wọ́n nínú èdè lárúbáwá sọ̀fíyá tí ń nínú ọ́fíìsì mi ọ yẹ kí kan wà bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ David Cowan dictionary David Cowan mustachiory orientalist ni encyclopedia of Islam ìwọ́sá máa ń gbọ́ ọ́lẹ̀ ọlọ́ọ̀lẹ́ ní orí ìjọba dé gbogbo UI ìlú lọ́rin à ń pe ìwé ńlá kan ní encyclopedia ọwọ́ àmọ́ tó bá yàn ló jẹ́ sábà ní wọ́n kọ encyclopedia of English àwọn tó jẹ́ èbò tí wọ́n sọ ní English àwọn náà máa kọ́ sábà ní wọ́n kọ encyclopedia of accounting àwọn tí wọ́n jẹ́ accountant tí wọ́n mọ̀ nípa accounting àwọn náà máa kọ́ sábà ní encyclopedia of sociology àwọn tó mọ̀ nípa sociology àwọn ni wọ́n kọ́ wọ́n wá ní encyclopedia of Islam ìtí ó mọ̀ ń sọ nípa ìsìláàmù àwọn tó wá kọ́ oríṣi mùsùlùmí àwọn lead orientalist tó ọlọ́wọ̀ èèyàn ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n wọ́n kọ́ èdè lárúbáwá wọ́n gbọ́ lárúbáwá yé àwọn nǹkan tó wá fẹ́ bàjẹ́ nínú Islam wọ́n wá ń ti pọ́ ìpè ìbò ẹ̀yin mùsùlùmí ẹ wá gba rìsáàkì ẹran ìwọ náà wá rí ẹran lọ́wọ́ gẹ́gẹ́ wà láì máa ṣá àlà ẹran lọ pọ́n dáadáa yìí láàyè ah, láìlàlá ah, ẹran ìmọ̀ pọ́n gan o ẹ wá gba rìsáàkì dòló ẹ wá gba rìsáàkì súyà ẹ wá rìsáàkì indomie ẹ wá gba rìsáàkì spaghetti àní rìsáàkì macaroni wọ́n ti wá wá fọ́ wọ́n ti wá kò mọ́. sọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ bá wà observant kọ́ ọ sọ́ra ìwọ òrò pọ̀ ń jẹ súyà òrò pọ̀ ń jẹ sékè òrò pọ̀ ń jẹ màkàrónì ọ̀ ń jẹ indomie àbí spaghetti wọ́n ti bọ́ ọkọ̀ ìsìn mọ́ èyí tó fi yẹ kọ́ wá nọ́mà ò ní nọ́mà pọ́ìsì tán wá fi bí o ní kúlẹ̀ kan náà díẹ̀ díẹ̀ lọ́ọ̀mà wá kú tó wá rí pọ́ìsì ìtàṣọ yìí ní sáfẹ́fẹ́ ni pé ìsìláàmù rẹ̀ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan náà ọmọ kírun ọmọ gbàwẹ̀ tó ọba jà àbá ọmọ sọfọ àtìyàwó pọ̀ kódà ọmọ ṣe sáúsírì nínú ààwẹ̀ bá àbá àkànlẹ̀kùn tó ní pé àwọn tíra àwọn orientalist àwọn mọ̀sẹ̀ṣẹ̀ kúlù ń kà àáfà ìdẹ̀ tí ń sọ kókó rájá ládàradà rédèrèdè lẹ́hùn àwọn ní tó ti pẹ́ àṣírí wá bẹ̀rẹ̀ tó lọ́dún yìí ṣùgbọ́n gbogbo ohun tí ń sọ àwa tá a ti kà àwa ti sọ fáyé pé gbogbo táàfà yìí ń sọ yìí ọ̀nà méjì ló ti wá ọ̀nà alákọ̀ọ́kọ́ àfàṣà yòrò tíra àwọn ṣíà sọ̀rọ̀ àwọn ṣíà àwọn olórí ibú kan ní jẹ́bẹ̀ àwọn náà wọ́n wà ní àwọn tó ń dá wàhálà alẹ́ ní ìlànà ìlàákì àwọn ṣíà àwọn sponsor àwọn èèyàn lágbàáyé olórí gbogbo ní ọ̀tá ọlọ́run ni wọ́n àwọn náà máa ń sọ̀sọ̀ kú sọ nípa àwọn bàbá ẹlẹ́kejì níta àfáà yìí ń sọ ọ̀rọ̀ àwọn mọ̀sẹ̀ṣì kú náà ni ọ̀rọ̀ àwọn orientalist wọ́n máa gbọ́ mi dáadáa àwọn orientalist nínú nǹkan tí wọ́n kọ́ ṣe dé sọ nǹkan márùn-ún bá ṣe lóyún níjọba ọba ti lè rí sí àkànjọba ọba lọ ṣe Arabic and Islamic country ní Nigeria University àwọn tíra kan bẹ tó rí lórí online àwọn ìwé kan bẹ tí wọ́n publish jọ́ntorí ọlọ́run tó ọba fẹ́ kà kí ní abẹ́rẹ́ àjẹ́ ara nípa tàwí àti ìsìláàmù lójú ni wọ́n fi ní sọ́ọ̀dù lórí ibi ìgbà tẹ́lẹ̀ wà ní university Ìlọrin as far back as 2002 2002 mọ́wọ́ ilé Ìlọrin mú kó mẹ́ 2005 wà láì bọ́káṣẹ́ àwọn orientality èmi kà ṣùgbọ́n kémi ò tó wọ ilé Ìlọrin èmi fi ní abẹ́rẹ́ àjẹ́ àwa ti mọ̀ nípa wọn mo ti gbọ́rọ̀ wọn lẹ́nu ṣe fún sa akíndélé sọ̀rọ̀ àwùjọ wọ́n ti sọ pé àwọn olórí ibù kan bẹ mo sẹ̀sùn kú náà náà ń jẹ́ kọ̀ wá yé mi dáadáa àgbà tí mo dé yunifásitì wọn. tó láwọn mo sẹ̀sùn kú nínú àwọn pọ́ìsì tí wọ́n ṣe kalẹ̀ gbé ń sọ márùn-ún fún ọ bẹ́ẹ̀. pọ́ìsì alákọ̀ọ́kọ́ nínú pọ́ìsì wọn ìtàn ìsìláàmù wọ́n dorí ẹ̀ kodò wọ́n dorí ìtàn ìsìláàmù odò ilé òṣèrà àfà àtọ́sọ wípé nígbà tọ́lọ́wọ́ sọ nínú Kùránì ọlọ́run ní fáálí àsìmẹ́ìní ìfìwù máa ṣẹlẹ̀ gàárù èdè yẹkú ibi gbogbo ayé mọ̀ pé bá ní àtúnáyélè Abubakar ni ẹnì kejì rẹ̀ gbogbo ayé mọ̀ nínú ọ̀sán pé ẹni tó wọn àtànẹ́bì jọ ṣe ìdíra Abubakar ni àbọ̀ àyẹ́ bá ní Felix ìmọ̀ọ́lá kan ni ó ní Felix làbúbákìrì àwọ́dẹ̀ ń sọ pé ń sáàfà yìí ń sọ kèése púpọ̀ àwọn mùsẹ̀ṣìrìkú náà ara àwọn pọ́ìsì torí ìkórìíra fẹ́ kórìíra àwọn sọ̀hábà wọ́n mú àwọn ẹ̀sàn ìsìláàmù wọ́n torí ẹ̀kọ́ lòdì nínú táwọn orientalist tó ṣe máa gbọ́ mi jẹ́ ìsọ̀fọ́ olónìí ẹni tí ọba dì mọ́ transformer kọ́lọ̀ jù mọ́ transformer tó bá ọ̀dọ̀ lọ nílọ ànábì fẹ́ ya wa Aisha lọ́mọ ọdún mẹ́fà àtòsù mẹ́wàá àdíìsì méjì ló wáyé àdíìsì kan lọ́dún mẹ́fà àdíìsì kan lọ́dún méje ìmáàmù mẹ́wàá wọ́n wá ṣàlàyé pé ìyá àwọn tọ́lọ́dún mẹ́fà ni wọ́n correct àwọn tọ́lọ́dún méje ni wọ́n correct ìyá wa Aisha ò sí ìpọ́ ọmọ ọdún méje àwọn sáré sí pé kọ̀ ọmọ ọmọ ọdún méje àwọn lọ́dún mẹ́fà àwọn sáré pé ah six years ten months ó ti súnmọ́ ọdún méje náà nínú mathematics kí ni táwọn ṣe approximation àwọn bá approximation ṣùgbọ́n nàbí ò súnmọ́ ìyàwó Aisha bá ìṣe ìjọmọ ọdún mẹ́sàn wà láì ètò ọ̀fẹ́sẹ̀ rẹlẹ̀ nínú mọ̀sílámù àwọn wá nípa nàbí wa fídó fáìlì ní ọmọ èké lọ́fẹ́ nínú nǹkan tí wọ́n ṣe ẹlẹ́kẹ̀ẹ́jì mo sọ fún abálàkọ̀ọ́kọ́ wọ́n sallallahu alaihi wa sallam wọ́n wá bọ́ sínú personality ànábì wa ọlọ́bánikẹ́ ànábì wa wọ́n wá ń sọ ìsọkúsọ nípa ànábì àwọn olórí ikú bí wọn wọ́n kọ́ ìbò ìbòkù tí wọ́n kọ́ lẹ́yìn torí kẹ́kẹ́ ń bẹ tọ́pọ̀ àwọn ọlọ́kàn balẹ̀ wà láì wọ́n pàdé ọlọ́run ọba wọ́n kú lù ú mà sí ìyàwó ọlọ́kẹ́ ìdààmú sí àrùbá torí tọ́pọ̀ pàdé ọlọ́run wọ́n wà ní gúrùpù láyé wọ́n jọ ń fi conference day twenty twenty five bóòlù àwọn òṣèlú ń ta àwọn mùsùlùmí lágbo wọ́n ń fi conference ọdọọdún wọ́n ń gbé billions of dollars bóde pé ẹjẹ́ abàdìsá àjẹ́ ẹjẹ́ ká tó ju nǹkan burúkú náà afẹ́fẹ́ ẹjẹ́ ká publish ìwé káta lọ́fẹ̀ẹ́ ká máa bọ́ àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ẹjẹ́ ká gbé sórí online àwọn èèyàn lè máa download rẹ̀ free ìjọ tí kálukú bá dọ́dọ̀ ọlọ́run wọ́n sọ ẹkún wọ́n wá bọ́ síbi personality àrẹ́bì wọ́n wá ń sọ rádá rádá rádá rádá nípa àrẹ́bì ọlọ́ wọ́n ti gbàgbé awá lọ wo lóòtàn nínú òtàn yàtọ̀ sábẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam láwọn àlúgbé lágbàáyé nígbà sábẹ́bí ìbẹ̀ láyé àwọn ọba wọn wọn a máa fọwọ́ tó lẹ́fà lójú ànàbí òṣùmọ̀ ìyàwó àìṣàfihàn ọmọdé mẹ́fà tọ́wárí tó lè fi yọ ọmọ méjì ìbẹ̀rùsùnkú wá ní ìwọ́n bí Aisha blasi Saudi Arabia àti ìdè ọmọ ọdún mẹ́wàá Saudi àtọmọ ọdún mẹ́wàá Nàìjíríà kó lọ sí mọ́ńgá dé ìwọ́n lọ sí eh, Mariam Ibrahim kan Malaysia ló ń gbé tó aláwọ̀ ló kàn jẹ lágbàáyé ọmọ ọdún mẹ́wàá wọn ọmọ tí mo kì ọmọ ọdún mẹ́wàá wọn yóò dájú àti kárìmọ́ tí a lè lù. Sẹ́rù kárìmọ́ tí a lè lù wọlé ọmọ fún olóyìn kò tó wọlé ọmọ. Ọmọ tó mẹ́wàá wọn bọ́túlé títí kálẹ̀ ó tó rẹ́jì. Ọmọ pé yà ń jẹ́ ìwé bí ìlú. Tọ́lọ́ wá ráwọn ọmọ ajẹ bọ́tà ń bì náà. Àwọn wo lajọ lọ fẹ́ kọ̀ọ̀ṣọ́ ní Lagos. Ẹ̀kọ́ṣọ́ museum National Museum. Sọ̀rọ̀ ti àwọn skul kata rí bẹ̀. Sọ́rí fọ́gbàdì fọ́gbàdì rántí ó rí pé àwọn ọmọ ajẹ́bọ́ta mú mo rí báwọn ọmọ kan nù yẹ ẹ̀wọ̀n wọ̀n ìjọ yẹn àwọn ọmọ kéékèèké ni àwọn ọmọ pàtó bí à ṣùgbọ́n wọn ọmọ pàtó ìtì wọn ilé ìmọ̀ wọn tóbi gbèrè yẹn lọ tí wọ́n tóbi pàtàkì nígbà ọ̀rẹ́ tí àwọn ọ̀rẹ́ sí ìwọ́ta àjọ lọ sí national museum níjọba lọ làwọn ọmọ yẹn náà wá ìbọn òsì ní báwọn ilé àwọn ọmọ lẹ́rí fọ́gbàjì fọ́gbàjì sápò bí bọ́ọ̀dì ìlú ìlú ọ̀nà bábá fọ́ mi ìmọ̀ra lẹ̀ mú níbi sápò lé ọmọ sáwúdí bọ́bá ọdún méje mẹ́fà mẹ́fà ó ti kó wọlé yóò tó fún wa oṣù ibẹ̀ yẹ ká lọ wàkọ́ wàkọ́ alẹ́bí kọ́ weapon of mass destruction wà bẹ́ẹ̀ wọ́n tún wá ń bá wa jagun intellectual war kí mo dé o ìyẹn ni bàbá wa ìlú báàlù mo ní òtútù àlàyé bàbá mo ti débi lẹ́tọ̀ mọ́ bí mo ṣe nípa intellectual war algazuwu lìzíkiri algazuwu alìzíkiri ogun ọpọlọ àwọn ọ̀tá ọlọ́run àwọn mọ̀tẹ̀sùn kúrú lẹ́yìn ìgbà tí wọ́n discuss they discussed Islamic history the second stage they pampered the personality of our beloved prophet Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá bọ́ síbi ìjọmọ̀nìyàn náà sì wá ó fi jẹ́ káàlù sáàmù ìdè èèyàn ọ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́kẹta ẹbá fún báwọn èsì sáà There shouldn't be any noise anywhere. Please. Ẹlẹ́kẹta, wọ́n wá àwọn ẹ̀fọ̀ àábà ń sọ kó nínú tẹ̀síì àwẹ̀ náà. Wọ́n ní Mọ̀háwíyà, Mọ̀háwíyà ò sí nínú sàágbé. Mọ̀háwíyà kò sí òògbé sọmọ nàìjíríà bóyá mọ̀rù ká bí mi àbádà bí mi àbí máa bí mi àbí mo sì lè rí mi wà láìsà àbí ni màá wíyà ifẹ́ fẹ́ ṣe àwọn oríṣiríṣi àwọn orientalist àwọn mọ̀tẹ̀sùn fún gbogbo ẹ̀ tó bá ti ń kà rádaràdá ní ọmọ ọ̀sọ̀ lẹ́nu àwọn tí wọ́n fi pọ́ ìsìn sínú ẹ̀sọ̀ wọ́n wá rò pé táwọn bá wá àwọn fẹ́ tẹ̀sí jẹ́ o ẹ̀ gbogbo tàwọn wọ́n wá wá pé àwọn ṣe park àwọn kọtíà wọ́n gbọ́ lárúbáwá ṣùgbọ́n lárúbáwá àwọn òdúró fẹ́ ṣàìkọ́ọ̀lù kéèdè ló ń sọ ní òkúra rí mi bọ́ọ̀lù àtòrí ẹ̀gbàmọ̀ lọ́dọ̀ ṣàìkọ́ọ̀lù àbúlà àbí èèbò ló ń sọ láyé ànábì tó ní tábà lákàyà Muhammad ó ní wà ànábì kọ́ sọ́gbà fún ọ kò ní dáa fún ọ

nínú nǹkan tí wọ́n ṣe torí wọ́tọ̀ ọ̀farabalẹ̀ yẹn níjọ́ fọ́rọ̀ ìṣòro ọ̀rọ̀ orientalism tó bá dé ọlọ́run ọba rí pé kò tìyànjú ẹ̀fọ́ sọ́márì lọ sọ fún níjọ́ tó ọba tó lọ sókè iná ọgbọ̀ bẹ́ẹ̀ lọ torí wọn àwọn kánú ilé ẹ̀sẹ̀ ọlọ́wọ̀ òde tó láti rìsáàtì náà ló ṣe omi bó ṣe lọ ṣe rìsáàtì tó fi pọ́ìsìn ọkẹ̀ jẹ pọ́ìsìn àwọn ilẹ̀ sáàlìsì ọ̀yà ní minus one àlùjẹ́nà náà yà ní minus one jáàmù náà sọ pé plus one ọlọ́mọ tó wá ní plus one fún jáàmù náà mọ́tẹ̀ tó wá ní minus one fálìjẹ́ náà yà á jẹ́ plus one fálìjẹ́ náà minus one fún jáàmù náà wọ́n wá bọ́ sórí àwọn bàbá àwọn orientalist bọ́ìsì ìkẹta nìyẹn kí bọ́ìsì ìkẹta wọ́n bọ́ sórí àwọn sọ̀háábà kí ni nǹkan tí wọ́n ṣe lórí àwọn sàábé mo fẹ́ kọ́ farabalẹ̀ wọ́n kọ́ wọ àwọn alìmọ̀kàfìrúnà bil ahadith alìmọ̀kàfìrúnà bil ahadith wọ́n wọ àwọn lọ́dìsì wọ́n pọ̀ jù wọ́n kọ́ mú àwọn sábíìsì wọ́n pọ̀ jù wọ́n kọ́ bẹnu àtẹ́lù wọn nínú wọn làbúrú ráírátà ọmọ kan ti ní àbúrú rírà wọ́n ti kọ́ nínú ìsìlámì sọ̀tù sọ̀rọ̀ wà bẹ̀ nínú àwọn alìmọ̀kà fìrúnà del ahadi àwọn sàáfẹ́ bá di jù wọn pọ̀ wà láì ẹ bá ní pé ìní lo àdíìsì àbúrú rírà mo lè fọlọ́ọ̀gbọ́ra fún ọ pé òun ní wà lùdẹ̀ náà ẹ ni ní mo jẹ́ nínú àbúrò rà gbogbo àdìsọ́ bá wà nílé rè màá wá ní wà láì ò ní wà lùgbọ̀n ọ̀rọ̀ ọjà torí pé kò fẹ́ sí iṣu kan nínú ìsìláàmù àwọn ẹ̀rọ bàbá ọ̀nà tá gbà yìí àdìsí àbúrò rà kọ lọ rẹ́rẹ́rẹ́ ọ̀rọ̀ ìjáàbù àdìsí àbúrò rà wà ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àjì ọ̀rọ̀ zàgà ọ̀rọ̀ sílé dáadáa sí bàbá àtìyà sọ nǹkan ẹyọ kan fún mi fábù rírà ọ̀bẹ ìdáàbò wọ́n sọ ìsọkúsọ nípa àbú rírà wọ́n tó tọ́ sórí àwọn bàábé kan wọ́n fẹ́ yọ wọ́n kò nù bàábé ọlọ́run adúpẹ́ tó yẹ kí pọ́ìsì òrí ẹ̀ta lù kó lọ́yọ̀ wa nínú nǹkan ẹlẹ́ẹ̀kẹrin táwọn mọ̀sẹ̀ṣìrì kú náà àwọn orientalist àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n lọ kéde lárúbáwá kan lè bàtìláàmù jẹ kan lè dojú mọ̀bọlẹ̀ kan lè fi mọ́jèlé ìwọ òróòrò gbogbo nǹkan tí ọ̀dá kan lè fi sínú ọmọ nǹkan ẹlẹ́ẹ̀kẹrin wọ́n wá bọ́ sórí tíra àdínsì nínú tíra tí wọ́n mọ́ bọ́ọ̀sì pọ̀ òun ni sọ ìwù Bukhari àbá àtọwá túrẹ̀ láti rí lọ́dún yìí ó ní tíra àwọn orientali tíra àwọn mọ̀tẹ̀sìrì kúnlẹ̀ lówó ká òun náà ọmọ sọ̀sọ̀ kú sọ nípa ìmáàmù Bukhari àti sọ̀híhùn Bukhari wọ́n bọ́ sórí àwọn tíra àdíìsì wọ́n fẹ́ mọ́ sọ wọ́n bọ̀ wọ́n pé ah eléyìí kọ̀lálàáfíà eléyìí ibi èrè sí ìdí wọn wọ́n ibi bá ń lọ́pọ̀ ìtí mọ̀ wọ́n fẹ́ bí wọ́n fẹ́ ń gbógun jù wá ọlọ́run lẹ́yìn náà gbogbo fún wọn èlú tó bá fi bà ní jagun intellectually ẹmọ làjú sí agídí ọ̀rọ̀ táà bá ráwọn tó lè kọ̀wé ọlọ́run obìnrin fún mi lásìkò oòrùn bí kéde náà kọ̀ lè nípa gbogbo àwọn kan yìí àti láwọn rìsáàjì kan lẹ̀ á kẹ̀sọ̀ rìsáàjì díẹ̀ ní ọlọ́run fún wa lásìkò àwọn náà mọ wá ẹ̀fọ́ ti aburú wọn pé àáfà tó báyìí tó kú sọ àwọn ìbá alágbára lè bá alẹ́ sọ lẹ́nu abẹ́lú ọ̀hún kó fún wa lásìkò kó fún wa lálàáfíà tó péye afọ́fẹ́ kọ ìta kan tí gbogbo ayé ọmọ ẹ̀ka wàkọ́ sí lu bí sẹ́bi nílá alẹ́bí ilẹ̀ lòkọ́ tó lòrò kan wà láàtàkà tó náà aláyọ̀ ìgbórí ọ̀rọ̀ fẹ́ bí ọlọ́run ọ̀dẹ́ àwọn tí wọ́n kọjá àlàó ẹ kọjá àlàó ọlọ́run ní wá fún tùlú àìsù fàkífútù lóòrùn wà á dúró nílé àìsù àkàrà dúró bàbá wa sọ́lẹ̀ àlùfẹ́ mi ọlọ́run wọ́n ẹ máa pa sí ní ẹ̀jẹ̀ kí jẹ́ sí ní kí jẹ́ sí ní màpàkà jẹ́. wà, ó bá pàwọn ọmọ ìyá wa gbogbo láwọn ìlú bí Gaza yẹn já orí Palẹ́tí. àìsùn ìbẹ̀ bá ti lágbára lé wọn lórí àti háìsù lọ́fárí tó ń bì í ibi ẹ bá ti rí pé ẹ jèrè ọjà lé wọn lórí ẹ máa wín ní wọn ọlọ́run kò ní lọ́wọ́ láti jẹ́ pé kẹ́ ẹ jèrè lé wọn lórí kẹ́ ẹ jẹ gàba lé wọn lórí ọlọ́run lẹ́yìn náà ti jẹ́ ẹ jẹ́ kó ní owó kúrò lọ́wọ́ yẹn nínú kùránì rẹ̀ ọ́n bẹ́ nínú kùránì rẹ̀ wá ó ní mọ́ jẹ̀bù. àwọn tó wá ní òṣùpù àwọn sì ń pa àwọn ọmọ ya tiwa ìgbà míì tá a bá wo àwọn fídíò ní èèyàn máa ń sọ fún àfáà wa tó kọ orin nípa tó tẹ́lẹ̀ sí Islam àtàwà mùsùlùmí àfá yẹn ó ń sọ nípa pé àwọn tó tẹ́lẹ̀ yẹ àwọn nǹkan tó tó máa gòkè lójú ni ìbákánà tó lọ́kọ́ níbi ìmọ̀ àánú òun àìsè láàmú ni ìbákánà tó lọ́kọ́ níbi ìmọ̀ àánú òun àìsè láàmú. wà láìpẹ́ yẹn bá ní ìmọ̀ ní fún olóòṣè ní ìmọ̀ ní tí wọ́n máa pọ̀ ọmọ ìyá rẹ̀ tó lè fẹ́ ọmọ mà tí wọ́n fi àbá kékeré gbáńlá ni mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ ń jẹ́ láyé gbogbo orí lọ́bá tí ń pa mùsùlùmí wà láìọ́láwọ̀ ẹni ọlọ́wọ́ lè máa tó kó kódà ibi sán tí ó yẹ mùsùlùmí jẹ àtiwọ àwọn ibì kan tọ́jẹ́ pàwọn ọmọ wa tó lò já wọ́n dẹ̀ fara ni wọ́n adẹ̀ ń sọkọ́ àpẹẹrẹ ìmọ̀ọ́nì nìyẹn ìdáká náà fi lọ́kọ́lìtì ìmọ̀ọ́nù wà gbogbo ń tọ́sẹ̀lẹ̀ yẹ ìmọ̀ọ́nì èyí àmọ́ òrògbé à wọ́n lọ́n kí ló dé ọlọ́run ní ẹgbà wọn ọ̀rọ̀ ọlọ́run là ń tú yìí ṣùgbọ́n tọ́lọ́ kẹ̀lẹ́kẹ́ lọ́mọ pààyàn lára àwọn tí wọ́n gbógun sí ní ohun tí wọ́n ń parí ohun áìbù bá kí fútù ohun áìbù bàbárí tó ń bì í ibi ẹ bá ti rí pé ẹ máa jèrè lé wọn lórí ibi ẹ bá ti rí pé agbára yín ó lè lé wọn lórí ọlọ́dẹ́yìn náà ní kalẹ́ ẹ pa wọn padà wà á kárí ju mẹ́rin àìsàn àgbára ju ọkọ̀ tí wọ́n bá lé yín bóde wọ́n lé àwọn mùsùlùmí bóde wọ́n wá jìrẹ̀ fújí lórílẹ̀-èdè wọn wọ́n lọ jìrẹ̀ lórílẹ̀-èdè rẹ̀ ọlọ́run ti dị bá ní ẹ̀mí kìnnà tó na ọlọ́run wá ní wà ní fítínà fún orí fítínà yẹn ìtumọ̀ ọlọ́run ló lágbára ju kán pààyàn lọ kí lè túmọ̀ rẹ̀ bàbá wa tọ́lé àlòkè ilé wọ́n ní túmọ̀ ẹ̀ náà ní sọ́ọ̀tù náà sí áńdí rèé kámọ́ dáwọn èèyàn orí ìsìláàmù ṣe ká lé wọn kúrò níbi ìsìláàmù ká sọ wọ́n bí ìdàkúdà ọlágbára ju kán lọ ẹni tí wọ́n bá pa sọ́bá tún mùsùlùmí yọ́wọ́ jù náà ṣùgbọ́n wọn bọ́ wà ní ayé ọ̀jẹ́ mùsùlùmí mọ́ kí ni tó wá sọ̀rọ̀ sí ọ ó ti aláfẹ́wọ́ ó ti onífẹ̀ẹ́ ìgbò tó wá padà wà láì ó yóò wà níra ní ilé àpékè yòókù kan pa ọ́ àwọn kan bẹ́ẹ̀ náà mùsùlùmí tó pa ní kalparẹ́ sí ní gaza ní kankaba yẹ àwọn òkú máa rẹ́rìn nínú àwọn jù ní àmì náà wọ́n máa fún àlàyé Islam wọ́n kú lórí Islam ṣùgbẹ́mi àti ẹ̀fà wà láyé wà láì ọkàn wọn ọ̀bá ni ṣèbá àti rẹ̀ tó jẹ́ mùsùlùmí lánàá tó ní kòkó àmọ́ àwa ti sọ fún wa bàbá kan ní àgọ́ ìwòye níbi tí sùúrù bàbá yẹn ó ṣe 99 years nínú flat bàbá yẹn ṣe 99 years nínú kíláàsì ó nínú kíláàsì kí ni tó wá ṣẹlẹ̀ bàbá wá pẹ àwọn àfáà ẹbá mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ẹ̀mí mi gùn mo pé 99 nínú Islam ẹbá mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ọ̀rọ̀ mi sọpẹ́ àwọn àfáà jẹ́ bá dúpẹ́ fẹ́ẹ̀mọ́ tí ó fẹ́lẹ̀ iná lè láàyè wà iná ilé ìrìnàjò wà láì kí bàbá ó tó 100 ó ti di christian wà máa ń fàálà ní kúkúrì ọba kú sí christian tọ́ba bí ọ́ pè pé mo ti kọ́ ẹnu ṣe ti sàkíndéré sọ̀là òkè mo ti kọ́ àáfàá wa ló sọ fún wa nípa ẹ̀sìn wàláì ìbàbá yẹn pé ninety nínú ìsìláàmù asékèé sórí rẹ àtọ́dún náà lẹ́rú tí máa ń bà mí ìwé la mọ̀tọ́ bá gbà mí ọlọ́run mùsùlùmí wà ní ìdí náà tó àṣà dòmé náà lọ́kọ̀ sí pàwá sórí wà lọ́rùn ẹni tí pàwá pàwá ju káwá sọ pé ẹjẹ́ àjọ máa jọgbọ́n sí káwá di kèbè káwá kú sínú òun ìlú ká kú sí kèbè ọlọ́mọdé àti kèbè láíláí wọ́n lè fèsè ìrànṣọ aṣáájú mi náà lè kọ sí i. àwọn àfáà ní túmọ̀ míì ń fi sí náà wà lè fi sí náà tù aṣáájú mi náà lè kọ sílì. tó ìgbà míì wọ́n tún ń pe àṣírí kù wọ́n máa ń pè ní fìtínà àbá wa ìlú kẹfì nínú tẹ̀síìlì wọn wọ́n níbi ọlọ́run ní wà ní fìtínà tó àṣà dùnmí mẹ́rù kọ̀ọ̀tù wọ́n ní túmọ̀ ẹ̀ náà ni pé àṣírí àṣà dùnmí mẹ́rù kọ̀ọ̀tù. kéèyàn wá jẹ́ lẹ́bọ kó máa pe nǹkan ní ilẹ̀ yìí ọlọ́run ó burú o wọ́n pààyàn sí mùsùlùmí ọ̀dà àlùkọ́ wá jẹ́ lọ́wọ́.

Mọ́wọ́n tó bá bẹ̀lọ́ ní àjì ọlọ́run tó tún bá lọ. A bẹ̀ láwọn ọ̀nà ọlọ́run àwọn èdè ìgbà kọ́lọ́ wọn. Ọlọ́run ní ẹgbẹ́ tó ń fi wọ́n wà láàbùkọ tìlú ìdàlẹ̀ mọ́sídìí làhárán. Ẹgbẹ́ tó ń fi wọ́n o ìdàlẹ̀ mọ́sídìí làhárán rẹ̀ nígbà bá wà ní mọ́sálásí ọlọ́run àti ìwọ̀n ìlú mọ́sálásí àtàlù kọ́ sí omi tí ṣe fi dá súnlẹ̀ àwọn ni wọ́n kọ́ ń pèbò sí ilé ibẹ̀ ọlọ́wà ní fáyé ń kọ́ pàlú pàpọ̀ tó lóòrò tọ́bá ti wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ gbogbo dání ẹpa wọn lábà lùsàjàjà orí káàkiri ọlọ́rẹ̀sàn àwọn kèsè nílé yẹn ibẹ̀ láti wá gbé tọ́bá di ọ̀la ibẹ̀ láàṣẹ ké ni ibẹ̀ láti ṣe lọ́bà tó lọ́jà sórí ọlọ́jà sórí lọ́jà sórí ni subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين wàlá hàmdùn ìrìnàmù